أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انقسام لها والله السميع العليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم لسان والمن رب اشرح لي صدري ضبطا من لساني يفقه قولي ست الله مزبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل اللهم صل على محمد على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد آمين آمين إلى حديث معاذ بن جبل رضي الله عنه ini jẹ́ lóbi tuntun mọ́rí sallallahu alaihi wasallam dáka ayọ́ tó mọ́rí ni ni amanya ome ko muri oshani sun aljanna do oshon no zehiri jahannama biya me haya me na heri ni biya kanaka onto muri ihe yo kete ere oba usa na anu ama ọrẹ wọn yóò zo náà mórí ọrọ ọrọ múlíọ̀nà wọ́n rọrọ̀ ọ̀rọ̀ don tó mọ̀rí wẹ́nyí màdá káyọ̀ nìka tábùdùláha na tó ṣe fi hì ṣe à wá hì kó mọ̀rí dáa sáyé sẹ́yìn sẹ́yìn ọ̀nà sì bá káyọ̀ kó mọ̀rí mẹ́rin àsúnmọ̀ ṣọ́rin ní yóò mọ̀rí o o asuna mi sɔbɔ o asuna hɛrɛ o asuna kare yi ɔkyerɛ yi siriku o asuna na mebiri a asuna na mebiri siriku o asan sisi ba kɔ ma o yi yɛ asan nyisa nyisa nyanu sɛ ba ka hɛ yi mori hɛ tɛ ashirk ɔnabi ibi konya. ono omuli koba ono yabagerami ono yajeire eyo abama banaye eri jahannama har abada ontu omuli nyembe wono omuli kayekaye lain ashrakta layahbatanna amaluk wàmí ṣíríkù bá gẹ̀lú omori tọ́ntún mú kọ́lọ̀ omori yàn na hàn lókùtù omori na ba na maame yi mmiri shiriku mere ya aba ọka ọba ọgara ha ana ka ya otu omori ọzọ emeela ya ẹyadida njako otu omori ni nsọ omori ọmọ ya ọba yi shiriku ihu ene ihu na mbishiriku ya ham na mbishiriku ya masu muri ọ̀fọ́yà ọ̀fọ́yà muri ọ̀fọ́yà ọ̀fọ́yà amen masọ́bù rẹ̀ iná ẹ̀kọ́ muri ọmọ àmì asọ́bù ẹ̀kí síríkọ̀ mú n'ẹ̀yà ọ̀ ha izu onwe yìí na ene ne kyire ma wa gura ka onto muri o oyo eha kishiri ko wei ono bibiya tere maga duwa mire maga no mo kora ira abi no kora ike de ka usi mire maga no awa ka ono ku kiyama kama wana wana bitusha hono no eskore wo no kaweni tosito mo ni orí ọ̀rọ̀ ọ̀rọ̀ orí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ayakùnrin fẹ́ ṣe ń gbé ní ṣíríkù lórí rẹ̀ ọ́ lọ́yà kù ṣe ń gbé ní ẹ̀bọ̀ náà rẹ̀ ọ̀rọ̀ ṣe ń gbé náà wéfèé rẹ̀ ọ̀sùkẹ̀pẹ́ olùrà ọ̀sùn láfíà gẹ́mú ní pìdánekú ọ̀sùn láfíà gẹ́mú ahakɔ no ama nọ e, na za ɛdɛ ɔbɛn no na za siri kuma na da na ha kuli ɔha yi ɛdɛ kpɛkɔ no ntɔ muri kan wɔn taabudullaha la tushirik bihi shay'a wahe komori afɛn umesha baa na na láti ohun tó mọ̀ rí ni. ọ̀rọ̀ àmọ́rọ̀ náà mo wá ń ka yéèyí yá rẹ̀ yé tẹ́sí. mo rí ẹ̀fọ́ ayá yìí nínú. òtòkí mo sọlá gba sàlàyé kò jẹ́ sísàlàyé kò jẹ́ ẹ̀ ń kó mo rí mẹ́ka aṣọ àjẹ́ ọ̀nyọ́mẹ́. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا أمريكا إلى صوبني إسالك إرنام دون جمتون أو منزي ويواسكو لأمريكا واركعوا مع الراكعين واباهر الناس وكدنكو كدنكو نيني واباهر الناس كسالا من جماعة ونان قرآن قاقوا إلي جماع واركعوا مع الراكعين seruma kwan jama abisa kara ba wani ka wani dɔ do muri sɔɔbɛ ini tɔhara ɔyi mɔyi mi alwala mɛɛtɛnɛ muri mama kaw kai ina salata tanha anil fashai wal munkar isa lɔye ko ɔɔdɔ duwo kiri hu ni ire diwi ire dɔtɔn mɛ ɔhɛrɛ yọ́ìnẹ̀ orí ó ime ya yẹ́rẹ́ sọ́nà náà kó ọ̀dọ́ owó kiri inú di yí ẹ̀wà ẹ̀kọ́ èsè ní sọ́nà kere n'ụwa rẹ̀ tẹ̀rẹ̀ na wọ́n akọ́ àmọ̀ ka iwe ìfà iru bọ̀ ọwọ́ tó ẹ̀sùn ká ìwé nìyẹn irú di yí àmọ́ àfikọ́ muri amen watuti zaka ni zaka zaka another babu zaka angune kehao anyi kawanyo ova ova ngune kehao wa misabaka matumtu muri na maelezo sadaka nayo hawe dini hadisi manyonya na tuuti zaka wanye zaka eunozo were enye zaka mme slati ontomori eunozo were enye zaka enoma nita wanye zaka enoma ne soja sa slati ontomori wanye zaka nini tẹ̀wọ́n náà ní mọ́tò ẹ̀wọ́n náà níta ìráyà ọgẹ mìṣírò ètò ní iníṣẹ́ ọ̀wá ọ̀yà àbánirò tọ́nà ẹ̀yìn tí ní èyí tẹ́nà ẹni báńkì wọ́n mìṣírò àmì zakọ́ wọn ẹ̀yìn sáyẹn ní sọ́ọ̀ ẹ̀yìn ní swap bọ̀kú bíborí àmì

ama ba n'ime ya bụ agụkiri n'ntomori ahụ enyi m na na-abịa abịa na oke ji na ya ebibi igbo omori ọba ya bụ ihe n'ntomori ka ahụ amanya ewu ina inu mene kerekere abụọ anara ahụ na asa asa ọrịnya ịdawu anara asa asa

ilé ọmọ yà bẹ̀rẹ̀ ọ̀sán mama bọ̀ ká àdójọ́ òròyìn sì ní ẹ̀dọ́wọ́ tí náà dúwà yìí nìyú jẹ́ nù asọ́bì àti àkùkù yẹ ní kẹ́ntì zorí yẹ nìní wọ́n àmàdúwà tètè wá kòmọ́nà ẹ̀ ṣáà náà ẹ̀ mọ̀nà ẹ̀ mọ̀nà yẹn wọ́rọ̀ ọ̀bù wa ọ̀tọ́ màdúwà yìí pan yóò yàn yá yàn yẹ máa yàn wọ́n àmàdúwà tètè zuwa kisa hɛ hyɛn n'olu na ebi mu yɛ ɔfɔlɔ akɔn mu yɛ ɔfɔlɔ yɛ wɔn wɔn na wɔn zaka nea wɔn na so wɔn mi si na bisiri yi ni hyɛ ɔba ɔba kaka wɔn na nɛza ava wɔn na nɛ rice zato sɔnu hã na mi si rɔ ɛnya ebi yi ni hyɛ ɔba ira yɛ ɔba etu. ọyà adì ọyà Ọ ọyà ọnyụtụ ní bank wàdà wọlọ náà mẹ anáhìẹtẹ dùwà ama náà òṣùwẹtẹ ọbọ náà ẹtọ ní wòye ọ mìsíràn ọyà adì ẹ wọ bẹ fún yìí grace kan sí bẹrẹ yìí ka owu ẹtẹ òwú ẹwà alika ohurehi uhu awabin wahirehi dona owabarihi dona mishiran rihanu datutanu anana mishiran ayaze irayo ora geto etonu hi etonu iska bare mana mishiran ayaze irayo ora geto enyonu hi ni hi shop mishiran ayaze ogun million na aka Tụtụtụ to mari ni oba 1 million ire ime nwa ine ihe ọnọ ibi ihe ọmụwa ahụ anyị ire ime nwa ọrịa a ire keta ewepụ na ahụ nri ine ihe ọnọ tụọ hụ na mmiri ụgharị ntụrụ ehi m ka zụtụrụ ehi ya e, ozutu ka ehi tụọ zakɔ ɔwɔ wa bɛ dɔjɔ slɔtun tó mu nimu and ɔyɔ mori kaya ni two point five two point five percent wọn na nyi one million twenty five thousand mori kaya sɛ ɛni ra yi ɛni ra yi ana ɔna ɛma nyi zaka ɔnyi sala sɔma yɛ ne kɔmu náà. ẹ̀ka fún kọ́ mórí wọn ọ̀kàrẹ́ kare bá kàrẹ́ zakati irú òun náà wọ́n rẹ̀ yé eré ká ìjọ tó mórí ọ̀rọ̀ àti kàrẹ́ sálà ìjọ wà kàrẹ́ sálà zakati fún sàṣà tukí musọlá sálà ẹ̀kọ́ jẹ tuuti zaka nyẹ zaka wà á kó sálà ọdún zaka wọn nyẹ ọdún wẹ́ẹ́ nyọ wẹ́ẹ́ nyẹ sálà zaka wọn nyẹ ọdún nyẹ zaka ọdún wẹ́ẹ́ kó sálà wẹ́ẹ́ nyẹ zaka ọdún bẹ́ẹ̀ nyẹ nyẹ

anyị n'otu ọkụ, ọkwa alọzara otu ọkwa adịghị na mmeghe tinye ka onye ọma heke dọba nye kehe anaghị ka ọ bụ ìjọ ndị ọyọ afọ ndị sọdụ ọpịla apụta mara nke ama na ya ewa ndị mma ndị tu ike anọ ya na ndụ ọma na ya tere dua ya tere awas wekọta ndị sọdụ amẹ̀mẹ̀ ẹ̀sẹ̀ lọ mú èyí dùn ìrẹsì fóònù international call express ma ní ìrẹsì fóònù wúrí jọ àìlòtù wẹ́ẹ̀kọ̀ alágbàdọ̀tù àwọn ọmọ ìrẹsì phone Akwa ọwọ́ na-emesa ya tekabaarin ìrẹ̀ ìrẹ̀ ẹ̀yìn mọ̀ lọ́sùn nígbà nù kọwẹ́ rẹ̀ sẹ́ àmà sẹ́lẹ̀ sẹ́lẹ̀ kọ̀ lọ́wọ́ nù wọ́n ha dọ́wọ́ mẹ́sùn kókùn aguka shaitan onyi hiri me ngwaza me arana kuba ha shaitan onyi herere me sabu ji haram akaya horo e. me kai ọdaka yi bi ọdaka yi kẹbi kọla ọsùkú wọn múre yìí wúhure yìí dọ́ọ̀ náà kéré omori dọ́ọ̀ omori wà gọ́fẹ́ ẹ̀zẹ̀ náà mi dọ́ọ̀ bá yà mi ìbílẹ̀ náà ọkọ̀ mẹ́wàá ń kẹ́rọ̀ dọ́ọ̀ bọ́dọ̀ sọ́ọ̀rọ̀ dọ́ọ̀mori dọ́ọ̀mori kúrẹ̀ wáyọ̀. sẹ́ni ẹ̀rẹ́ mi ló dà mí rẹ̀ nù wọn. àmà òmòrí ọ̀bá yà máa àbúkúsọ́ ọ̀dẹ̀dẹ̀ kó yẹ abubakar ni sadiq ọkà inni la aman makara allahi wala kanat ihda rijlayya fil janna aw ihda qadamayya fil janna on abubakar kaya ma nata imu yo no muri si yo ba o da kaze ya hono nya ina aljanna do so ye on no wal janna na aya ma ina ta muri ba ya amin ụbọbọ ọnọ ewudosi ha n'ebi a wanyị zaka nne ahọnọnụ wa ihe eheyeye nna wa ọmụkọrọ ụkụ kene wa kutwe nwa ọnịnị wahala kene wa ekutwe nwa ezigi kene kene ọ na ha nọ wa adọkọrọ ha na onyeira kana wahala kana rere kawere na kaa anya benyara na na ebe ka wanye nworo wija ala jibwa wajibu da ora da ora kwa kita wala wana de ya a silatu rahim non to muri ka ba meka omuri si do hongodo o se mekoro nyo hongodo o le se mekoro nyize orubahura nda wasibiretere bahura wa n'ọhịa na-ada ọma nne nwuke wa nukene mmiri ọbara ọrụ wọ́n mọ̀ wọ́n nyẹ̀dà ká nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ níbi ọmọ nyẹ̀dà ká anaghị enwe na okwu ramadan ramadan ɔne ba wa ŋmaa gyina mu omuli ɔdɔ mu eyi kaya abaya ɔma bɛrɛ a ɔdɔ mu eyi omuli ɔna ɔdɔ mu eyi amin wɔtaho jolbait do wa ne hajj do wa ne mak na na mo kɔrɔ hajj do wa kɛnɛ si ire no mori ɔno nto mori lari kayɛtɛ a ɔna wɔtɔ ɛhin islam kɔwa ibi islam ɔbɔ náà ọ̀tún islam amára ẹ̀hẹ́ ọwọ́ náà slatun tomori awon ẹ̀wọ̀n don tomori kẹ ala adúlùkẹ ala abuwa bilkhayir wọ́n jẹ́ masu zuwa ala abuwa bilkhayir ọzọ ẹza àbí kọ́ ma abuwa anan tó mọ̀ sọ̀lọ́sọ́lọ́m anan mẹ́ họ́rọ̀ àmẹ́ kásá bẹ́ẹ̀ ní náà anan ó tina rẹ̀ dọ̀mẹ̀ tóra tì náà yẹ máa yọ ẹ̀wọ́ pèrè onú ó sì orí ìtú yẹn dọ̀mẹ̀ tóra rẹ̀ tọ́ inú sọ náà yẹ kọ̀ ìrọ̀ èdè ẹ̀yin dọ̀ jẹ́ tí wọ́n pọ̀ ní ó sì lójú yẹn ẹ̀yin dọ̀ ama mene ja hose ni penyi inyuku a ese malwala don to mori doke tahurun ma uhu halalul maitatu kaze malwala ni nyaru ise ne yesu tina ne ni sama bisi ne nyam halal awu patunto mori sallallahu alaihi wasallam muri abayayi don to muri dokwa zalika yatan uzaizo non to muri haka doka asamu jannatun aka waiba jannatun bo me guhiya ba ba jawat na kanola awon non to muri haka yana wakaw de kare wa ipara muson awaba babo non to sum ramadan ina na mbore ya au nafila afam au nafila ya ho na bamada na nto mo sallallahu alaihi wasallam akara na aba siti shawwal wa aba o hinan ini shawwal bas man ka wa sha bira iba bawo wa sira nyara wa sabawo kuma mana da ramadan wa bi hinan ita ini shawwal ne yawo bas man ka wa si rayuwa goro nyara wọ́sẹ̀báwẹ̀ wọ́n máa so yá mọ̀ dáàrí tàwí ìlànà lẹ́ka àwòwò nyàrá ọ̀nà bá ramadan ka alhassanatu bi ashram tàbí ọ̀yẹ̀dọ̀ nyàrá ọ̀nà àmẹ́ ebe efu tam ọ̀pẹ̀ọ́ òwò nyàrá ọ̀nà bàwá ògbórí ọ̀dọ́ ọ̀nwó yà àbáwọ̀ yà wọ̀ yà sẹ́

owó ẹ̀rọ ha ẹ̀rọ lọ́dọ̀ ka asọ́wọ́ jọ́nàtò àwọn ibà kó mẹ́gu yìí tena kanava tena kanava rẹ sọ́ọ̀yì ina hàn náà ló mẹ́gu yìí tena kaka náà rẹ udiyọ́ rẹ ìwíọ́ rẹ onye shurut wabawe ọdọ ekwusure ntomori oyi Ọ mẹgbẹ ibi aka ní ọkọwa akubiri ọrọ ya adị fẹyinsa fẹyinsa abahu ahada ọsàtẹmọhụ fọlẹkùn ẹni sọ ihu ẹni sọ ihu ntomori ka wabawe ọdọ yi ọzọ nọ mba na-abawe àwọn náà gbóòyì kẹyì ìsẹ́yìn náà kọ ọ̀nàrìlì wíyá ni mẹ́ dáwọn ló gbèwì òyì ọ̀rọ̀ kẹwọ́ lónìí mẹ́ ìníṣẹ́yìn máa bọ̀rọ̀ yòó yìí níjẹ̀mí ọ̀rọ̀ kẹwọ́ lónìí mẹ́ ọ̀rọ̀ yòó ihu ọ̀nàbí halala iná ọ̀dọ̀ ka ọ̀rọ̀ kẹwọ́ lónìí mẹ́ ìfẹ́ mẹ́mẹ́ olórí tó kú ìkìyà náà dọ́gba olórí jahannama yìí dùn náà rẹ̀ náà mẹ gbé tínáka náà olórí jahannama o tún ní kúta náà mẹ gbé tínáka náà oyún ní kúta dùn náà rẹ̀ asọ́wọ́ dùn náà tún wà sọ̀dọ̀kátó tó ti fi olùkọ́pì ata kama yóò ti fi olùmọ́ olùmọ́ nítorí mo rí kúrò ayé dárí kàyẹ́tẹ́ ọ̀ká wẹ́rẹ́ sọ́dọ̀kọ̀ ayé mẹ́rin. bóònyìí kẹmẹ kóòzù tufi olùkọtí à ònyìí yọba kẹmẹ kóòzù kama yóò tufi olùmọ ọ̀nà ànkú mẹyẹ kí ẹnyìn mìíràn àbọ àbọ sábà kọ́nà wàmì àbọ mẹyìn yìí kẹmẹ kóòzù wọ́n wọ́n sábà ìzà kátó fitr sí jẹ́yìí tuhuratun tuhuratun lè sọ́ọ̀ìn mìíràn lágùn wọ́n ráfàsì. hone re ne ma fana no ka jo ina we nu nye ka do jo bo ka o ni re ma si do ti je ama jo bo ka obo wo ya na wo no de ki jo jo ana ta ka na je ka o de ra ye we eh ebe be na ura kusia ni ne not tennis ya de ka hinori to mo ni ina na bo me زكاة الفطر na na anyị ma kana ko ze ihu Allahu تطفئ الخطيئة صدقة إيمة ما نبي كنا كوزي يوم كما يطفئ الماء النار أنك نميرا أنا أبقى ليسا بايا بنك وابن كوربي ميو دون توموري دون التشبيه بين المعنى الحسي والمعنى بين المعنى الحسي والمعنوي أمي تشوي أمي أشو it's not practical apiju ene akọ practical do show the poor ene ene the edumani rain agoka amene enyeji kana ko the episode of the ama mi de e ama se nyi a so no nyu ro do ma no kawere do se ma peju o o e e e se kana ko ama se ko kana mi sadaka gbogbo anyị anyịnya na ewuri ahụ ewuri nwụ esika ọhụụ na mmemme mmemme ewu eke jẹ́bi sadaka wà rọrọ istikfara istikfara wà rọrọ jẹ́bi sadaka wà rọrọ wàrà yìí nọ̀rọ̀ nílé wọn fóró dúgarẹ wọn òrédú ka ká ebi wà rọrọ mala ka ọ na-amị lebọra dụ anụ sadaka mori ka kama ma sọba na ẹrẹ yẹn lọrọ ọrọ ni na lọrọ ọrụ ẹ wọ inú ọmọ yìí bani adama bẹẹ sísá dọf túnṣá hàn náà wọn dọ kàkà dọ ìdáná yẹn wọn lọrọ ka ozi majibanatun madakhalatun mahazana. tó tó mo ní kọ́ na ní bọ́ọ̀tọ́ là máa yí irú ma iná nàrà ma kó ní màmá là lọ́ọ̀tún ọmọ yìí ti tẹ̀ mabakala bọ́ọ̀ ma wọn àìsàn lọ́wọ́ di mẹ́ta nínàlá mọ́làwọ́ pé ní mahazana bẹ́ẹ̀ ọmọ inú rẹ̀ náà ní wọ́n rí kọ́ edu tó rẹ̀ ẹ̀wọ̀n àjọ dá ẹ̀wọ̀ edu ẹ̀wọ̀n àjọ jẹ́ àwọn ọ̀rọ̀ à ń sẹ́kẹ̀ yìí dá àwọn ọ̀rọ̀ dá edu dọ̀ bẹ́ yóò àwọn ọmọ orí ọ̀nà bá kọ́ náà orí gidigidi lọ́ọ̀dọ̀ ẹ̀yà rẹ̀ dẹ̀ kọ́ náà wẹ̀ kùsùkù dapuja neza dapuja neza akonya baga mere mana eh abaka yake we siyande ndo mana pu okone zikaye abo muri nazamo nile ine sane ayudwa no banyo uwe sabu utusha no banyo nawo azave ne nini tinyimwezi kadaro anaye kai kadaro muri ya ya ọ na vet láti ohun tó mọ̀ nínú òmúrí òsírí jẹ́ ilé iye náà òmúrí ọsí mẹ́rin òmúrí òsírí wáyé òmúrí ọ̀pá wáyé òmúrí òsí imán mẹ́wẹ́ ìzá ilé òmúrí ọ̀mẹ́wẹ́ ògóntó iná ẹ̀kẹ́ ẹ̀ẹ́dẹ́ iná ẹ̀kẹ́ náà dẹ́ àmẹ́ ndó òmúrí ọ̀nà rà tó yẹ ẹ̀ bí o tó ṣe nìyẹn bí àyè kọmíṣọ̀ ní rẹ sọ́ni mi amen amen. amen ya allah ya sọ́mà. الصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار بابا أصنع من صدقة ما كيف أحوالي إن أنا أنا صدقة ما يريد نيابين وفافنا مصان ọmọ náà tó wọlé dàtọ hẹ náà ní ọ bó tẹ yẹ tẹ iná nkẹtọ ní sadaka kọbọ kaná kó sí yẹ náà má òyẹ tẹ nkata ààrẹ rẹ òyẹ tẹ nkata ibi ọmọ ibi ọmọ ibi ọmọ afaba kò nyi ọkà na kò rè ọ ẹ nkatọ mara rẹ wúlò ni. yaba yaba yi. wasalatu rajuli fi jawfi lẹyi avọ iná fila isali iná fila inyi iná gẹ̀dẹ̀rẹ̀ ahọ avọ mẹrẹ ẹ̀yìn níbi kànáà kò rè ọ lọ ànkì sadaka mẹrẹ ẹ̀yìn níbi kànáà kò rè ọ. صلاة الرجل في جوف الليل أظن رأني نبي كما كوزي رب صلاة ينتو مريني صلى الله عليه وسلم أبرا من دونتو مريني كابا مريني دونتو مريبا كاي تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة عين جزاء بما كانوا يعملون أمري جزي أنتم مريم كلامني نافلة إني إنا جبره dɔkare ye omori ye omori akaka ye idɔ ya peta do kumokumi dɔki tatadze afa dzono bɔ hom ani madɔdze ebe bɛyi na wɔn na do nobire nyi tatadze afa dzono bɔ hom ani madɔdze ọmọdé kakahẹ nílé ní ìnòlè ìlà hàn ẹsẹ nìyẹn akahẹ nù ní ìnòlè ìlà hàn ẹsẹ nìyẹn jòdì ka yẹ ẹ ẹ ajẹrẹ yẹdi ó nara bá ọmọ káwọn fana ọtọ ma bẹẹ yà hí ọmọdé yẹn nìyẹn káwọn fana jòdì àwọn ẹyí ẹyẹ yẹ ń wúdiẹ náà rẹ ká ọ ọmọdé màmá rà rẹ jọ wọtọ ma ọ ní jòdì ó yìí lé ikú ní ní ayé ń bọ ọmọdé bẹẹ yìí náà ká n'aka na oyiga nwa ọrụ ịsa ya mba omori amba ama mere ọkọzi nyere ọya na mbere ịrụ na ọrụ anaghị eke bẹ́ẹ̀ náà kọ́ fọ̀rọ̀ jẹ́ àwọn ọ̀kà pọ́ọ̀rọ̀ n'aka na na ọrụ ịsa ya mba ịrụ na ịna na ẹnanya ehuri na lọ́tún tó mọ̀rí yìí láti kẹ́rin ẹjọ́ mọ̀rí àkàkà iná láàyò hebo tawabina wà hebo mọ̀tàtàhìrì wọn wọlé kọ́nà ìsìrí ẹ̀ nana api mẹ́yẹ mẹ́yẹ ẹ̀ nana arẹ́rẹ́ dẹ́ api mẹ́yẹ mẹ́yẹ ẹ̀ má sọ tọ́ dẹ́dẹ́ lónìí ní ìsìrí ẹ̀ nana ànàzọ ìrẹ́rẹ́ dẹ́ ẹ̀ ká ẹ̀sẹ̀ sáà ẹ̀ má

sọlọ́tù ń tọ́ mọ̀rí nìyẹn. àṣetán ò dìbí fa ọ̀nà àpò àmà hẹkẹtẹrẹ lónìí rẹ rí rí ṣetán na osenye onwa ayé do jò dọ̀bẹ́ lónìí mọ̀dá àwọn wọn ẹ̀yìn àmì ẹ̀yìn ṣe ìwúrọ̀ lọ síbi ẹni kọ̀dọ̀ mú ìmọ̀ nìyẹn inú wọ̀ mọ̀rí. Ewa anyi láfíà ọ̀nà wọ̀ bọ̀ ọ̀nyẹ́ wọ́n fẹ́ mẹ́rin ẹ̀nẹ́sọ̀ ẹ̀nẹ́sọ̀ ina so nao sebe bi yoyime abo kene ma ko oba mo no e enya me menye ra tro muri hira so enya menye ze ra tro muri hira so yo muri amen ẹ̀rì lẹ́nu

dɔɔ na yɛ o wasisa yɛ se wuli tóza na lɔrɔ kɔnɔ tóza kò múri yɛrɛ kɔnɔ wọn ni tosi tóra lọsọ wasisa yɛ se wuli wọn ni tosi tóra lọsọ ahɛki islam abanibu tosi tosi abanibu tosi tosi ntomori kisa ba kɔɔ nka ɔman disa tosi wuli ɔman disa tosi wuli ntomori kisa ba kɔɔ bi ni. ẹ̀lẹ́ni jẹ́ ọ̀nyẹ̀rẹ̀ ọgbọ́dá àwọn àìsà ìrìsàm òsìyẹ ẹ̀kùtù ẹ̀wọ̀n náà wọ́n bọ́ọ̀nà àwọn àìsà ya ní ìyà ní òsìyẹ ẹ̀kùtù ẹ̀wọ̀n náà àgbókè ogbónónó mórí stúdé wà wọ́ ẹ̀bì ẹ̀ẹ́dẹ́ ònyàrá ọ̀bì àná ihe ọ̀náyà kẹta ẹ̀ẹ́dẹ́ nìyẹn náà wọ́n bá àwọn àìsà ya amen. omori oje ti lọ omori akẹkẹ fẹlẹ ta ma ofi alahum min kurrata ayo jaza'an jaza'an bima kanu ya malu omori yẹ yẹ sọ na omori tenyi tite ejo me mi na anyị ahụ sadaka ọdị nwa ama eke kenya sóni tintite eziri mɛ ŋwa sèpè omori kɔ yi dana omori yiri mɛ ŋwa dana maala ayi na om raa sóni gori o yi bi bi wala ovunu sami o kɔ ayi de dɔwɔ da ka wa nye wala kɔtara ala kalbi basharun kat a yi de diri joli na ye zɛnzɛn yi ba mu behu a ma ni nye omori kɔ o ti te eziri e, mɛ ŋwa dana de da omuli wadhalika beri lima ngwa nene omuli wadhalika beri wanene amen amen spotu oto omuli abirana nanto omuli dokaye ala ukhbiruka birasi lamur wejema kao anagohie piresule anabiresule hili leyanoya islam anabiresule anabiresu islam wọ́n ìkìlẹ̀ sọ́ra ara àdáwúrò rẹ̀ ọ̀tọ̀ àbẹ́sọ́nà àtúrò ẹ̀ máa ń yẹ sọ ara àdáwúrò rẹ̀ ọ̀ta anábìrẹ̀ sọ rẹ̀ anábìrẹ̀ sọ islam ọmọ nù ọ̀nà yà dé wọ́n ìjọba máa ká anábìrẹ̀ sọ nù kóńtù bọ́lá yẹrọ wọ amúdi ọ̀rọ̀ ọ̀tọ́n wọ dẹ́rù wọ́n ti sànáàmì ọ̀tọ́n ọmọ sọ́ọ̀jẹ̀ wọ dẹ́rù wọ́n ti sànáàmì ọ̀rọ̀ tómtómíàn píkà ẹ̀tá hàn kóńtò bá láyà rasulala muhammed jẹ́ balaka dán ká yẹn wọ́n tó mọ̀rí kàmù don tó mọ̀rí dọ́ka yẹn rasul amr rasul amr al-islam ìrẹ̀ amáfẹ́rẹ́ sọ̀rọ̀ yà ẹ̀nọ́ náà ọ̀nà bá kí islam ọ̀nà bá islam jẹ́ tẹ̀rẹ̀ wa amuduhu as-salat ama watan ama misala yakun wa dharwat sanamihi al-jihad ana wutum tumyan ama jihad si jihad si wutum tumyan ka oni bi islam oni muslimi eza eh, ka ma hekaya te abanyire jihad da kwoton de huweten de kokona boyo gon de na boye he aheka de amenwe ngoro بي كان ونون وتمتم انا ونون اصلا في الذره السلام ونون ان سلام اوبو ايه ان كومي ابي كوما ايميل اي سلام وتمتم يا كايفو سلاف انتم مريم اغنى من دنتم مريم صلى الله عليه وسلم انا اخبرك بملاكي بملاك ذلك كله الا اخبرك بملاك ذلك كله wọ́n jẹ́ ma ká ọ̀ ẹnabóyin náà yà bẹ̀rẹ̀ pìtì milak ka abiri ọnọ wanyọ ọrụ bọ do anyọ kẹtẹ tó so ọba kẹtẹ dafọjọ bọ wọ́n máa ń pa àgbẹ̀sẹ̀ ni máa wọ́n

mu'adhin jabal ọkabala ya rasulallah inde wọn tó mori kàmi de fàákàdà bilisani don tó mori ọ̀nà wọta dọ́kítọ̀mìrì ara ni bẹ́ẹ̀ dọ́sọ̀ wọ́n zẹ́rẹ̀ ara ni don tó mori màánù sọ́wọ́ zẹ́rẹ̀ ara ni ìrarẹ̀ wọn wọta. ọ̀kọ́ àgbọ̀kà kúfà àlẹ́ ìkàhàdà nìṣeré nìṣeré ọ̀sán o masuwaze ŋmaa ina sɔni o. wàá mọ̀ nípa báyọ̀ kẹmẹ́ ìlànà ọ̀nyọ́ gara ẹ̀ kọ́ ọ̀nyá wa. masuwaze ŋmaa kò fa alẹ́ yìí ká hàlẹ́ masuwaze ŋmaa ina sɔni o ìlànà ẹ̀. قلت يا نبي الله صلى الله عليه وسلم معاذ كادنك والنبي مريد وإنا لمؤاخذون بما نتكلم به an kawa so ya re riri ege mo ni ase kare ya te rara ni ase kare ya re ni ase kare awa so ya re agwawo don to muri kai saklatka ummuk saklatka ummuk onya wora mi ya ọsọ mi ibara ọlọrọbawa n'esi kare ebi jozo zire ebi أمي كاوة يا أبومي بيه ثقلتك أمك إذن أنت إنك جاي أيكو هي أي encourage أو يسكو هي أنك وين أم يسمي كمان إلى تتجه weki ini culture ọ ga mmemme kekọrọ m ọzọ anyị ọchịrị onoolu na anyị sọ ɛnɛ aka ɔbɛn na ɛma ne korɔ no ɔɔna ojo zire nye do ɛka ɛyɛ kɔlta yɛ oye yɛrɛ pɛdue idan larabawa zahira tun baidɔ zahira tun lɛ alab amin alabia abisa ne ni lo dɔ jɛ yi ki isana buɛtɛ anabɔbɔbɔ ɔnɔbi laban nono agoki nono bana gwata ide ne eso pawe na ne pa rankome ateme eso asabe eh eske na sap na pejuo eso na vwete ana bobo aro de kai e, deki ki laban nono eh wo be ne ka kasna no bayda e kalaban ak de ka anya na da vwete anki nono agoke sama zɛzɛ dɛtɛ yi zɔzɔ dɔn ama oyibo ne kɔnɔ k'aka nya wɔ ɔbɛ tan aa ah, ah, ne kɔnɔ sɛpi ju wɔ ɔyɛ bɔ tan nya wɛn ba ka ɔka like snow snow atorili ìdí ɛkisɛ dɛtɛ yi ti kuro yi wɔ wɔ nɔ ɛnna na kaki like snow ìwọ wɔ ini ini ozanaazi mi translation ọba akẹlẹrìbáwa náà dé kò ìwé wa translate am tena ni don lọ laba ni jẹ wa translate slow and ọdọ kẹwé in the place of laba akẹlẹrìbáwa na do a translate laribawa ni ni english dọ́là ni laba jòzọ́ náà nàá don't be meek jezona naani in labawan if you wan translate am in english no wey you using every laba no no wey you using milk Where you using milk ah, ayaka Where? Where? Where? Where wey the difference between the culture in labawa ori oh, oyibo out of translation of god اسمعتوا انتم مريني ثقلتك امك نتومري من كاي معاذ بن جبل كنيورا مية وهل يكب الناس على وجوههم أو قال على مناخرهم إلا حصائد ألسنتهم أنتم صلى الله عليه وسلم أكا بعني سيقول هذا هذه ميراث دو قوة دو بوي كوري جهنم أبي قوة دو بوي إبتداء إبتداء إبتداء إبتداء آه، إبتداء آه. إبتداء إبتداء إبتداء إبتداء إبتداء ina kwe ohot, ina gaza ta ohud ìjẹ́ nígbè tó yán ọba ọ dọ́kì hani anlahul àbá àgọ́wàgọ́ agọ́dìrí amáhùn nírì tó ló tí àbọ̀ amáhùn náà nìyẹn amẹ́dẹ́kù màláìkẹ́ rẹ̀ omúrí àhá ìhó nírì tí ó omúrí àbáyá yìí.

yɛma no na wɔtrɛ na ramadan kɔhɛ mɛ mure ɛhwɛ da sum ta mure ɛhwɛ da sum ta mure ɛhwɛ da sum ta tɛ ha teku amen isu ya ne dɔyɛrɛ san na no wɛ dɔn ne ene huna bɔ huna bɔ huna bɔ tɛ ha teku o mure ɔsumɛ amen amen. amen. ɛkɛ amoto na gyina wɛɛta ina sɛ sponsor nnɔm ne akare kae ba sɛ sponsor ne nnɔm de islam ɔre ire outfit ne agokama ire bɛ aya ma ɔba ɔne seventy one thousand na agyina wɛɛta wɔn ko seventy one thousand na turu kyi nyanyanya. ama sɛnti wɔn taara ɔno nan ɔho mɛrɛ ɔno nan deɛ ayɛ so tu gaskiya ɔho wɔn wɔn mɛ ere nika esi ara yɛ tɔtɔ adi ni inu mɛ kera n'ava ɔne n'adi na ne yɛ du ɛtɛ ha omuli ɔhyɛ ɔrɔɔro ramadan nana bi ayi n'ahɛ dɔw da hɛ ka emu ehi ni dɔw ba ya ɛtɛ ha teku ni dɔw hyɛ alijanna dɔw sɛ mɛ yɛ ɛgani do jibi hu na piyoni ya Amen. amin amin amin ah sima sallallahu alaihi wasallam imam kaya yakumu lillahi wa alhamdulillah alhamdulillah alhamdulillah الحمد لله رب العالمين olùdókòwò tó tà ní ọ̀rọ̀ àké yà á tọ́ na wọ́ ọ̀nà àtẹ̀tẹ̀ àtọ̀ rẹ̀. lẹ́yìn àti ìtàmà láàrú gbéra àlẹ́ kan tàbí ọ̀dọ́ mi nà lọ́sọ̀ kí wọ́n sì bá àlẹ́ kò sáfà. ọkùnrin òun yìí kì í ẹ̀ka wọ́ àtẹ̀lẹ̀ yẹn pa wọ́n ní alẹ́ láàbí sọ́nà náà lọ́dún rẹ̀ kí n ṣe àbí kí o yé rẹ̀ alẹ́ lọ́dún rẹ̀ ká ọ̀hún àtàwọn àtẹ̀lẹ̀ rẹ̀ ká òfin alẹ́ rẹ̀. ọkùnrin alẹ́ alẹ́ ètò ènìyàn alẹ́ ètò ènìyàn alẹ́ ẹ̀lẹ́yìn náà. أتدري عليك كأني في القرآن أتي أتمنى كأني أسأسو عليني يا بني أتدري àti sọ́wọ́ anáyàgá ẹ̀mí ẹ̀yọ́ gbogbo àtẹ̀wá nínú àká àkọ́wé àná lọ́jì àbáyà kùtù ìyàwó ẹ̀yìn náà ọ̀wọ́ ọ̀gá àná àwọ̀. àti anáyàgá ẹ̀rá àwẹ̀rá ẹ̀kú ẹ̀yìn. ṣàbáàbù kò ṣó. àti ìlú ọ̀nà اللهم آمين آمين صلى الله عليه وسلم اللهم آمين آمين آمين awọ ẹyẹ fásitì ọ̀nyára láàyè àìlọ́wọ́ ẹ̀ṣẹ́ ìfi ònyára wà láyé gbogbo lórí ẹ̀ṣẹ́ láàyè àìlọ́wọ́ ẹ̀ṣẹ́ ìfi ònyára inekwe ọsọọsẹ ramadan mere azetan ọsọ na-aba na-abẹ ọrụ akparahu sonde na-abẹ osparahu sonde asọ na-atụrụ abịa ya enyimi tafsira insha allah di awa kwete suro nọ naanị salafin ne ẹ ka ẹ ma nọ bẹ̀ẹ̀kẹ́ náà sì zàlẹ̀ ìrẹsùn ovi omori ọ̀rẹ́ kó ara rẹ̀ máa bá gẹ̀ẹ́tọ̀ ẹ̀fọ́ ọ̀ẹ̀dà ọ̀rẹ́ láàfíà ọ̀rí ìmáni abákaka bisimilahi rahman rahim wàlá asu inna li insana lafi khusir illa alladhina amanu illa alladhina amanu وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالصبر بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والعصر والعصر إن الإنسان إن الإنسان لفي خسر لفي خسر إلا الذين آمنوا إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالصبر بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والعصر والعصر إن الإنسان إن الإنسان لفي خسر لفي خسر إلا الذين آمنوا إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالصبر اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته اللهم اجعل جمعنا هذا جمعا مرهوما وتفرقنا من بعده تفرقا معصوما ولا تضع منا ولا فينا شقيا ولا مهروما برحمتك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين آمين آمين آمين الله نقول Allah jana di Islami

لا شريك له وأشهد أن محمدا محمدا عبده عبده ورسوله قال عيسى قال عيسى عبد الله عبد الله ورسوله وقد نعلم وقد نعلم أنك أنك இல்லாமையா கொடு Mubarak, ana suko wuli de. Ẹ. Isẹ ta. Isẹ ta. Isẹ ta. ló ti sọ́ra nínú ìjọ rẹ̀ lórí àti ìlú. Masha Allah. Ìyá wa kó mórí àwọ̀, ó mórí àmà sọ́bínì Islam náà dé. Ìdè nínú dá àánẹ̀. Lọ́sílẹ̀tì ọ̀tún ọmọ. Ìdè nínú dá àánẹ̀. Ọ̀rọ̀ àsùtún Islam àdé. Àbánúbìdì mẹ́bẹ́, ìnakúbi, ìnẹ́bi, ìnẹ́yẹ̀yẹ abanyi n'aka na kuro ọzọ nínú omi ụmụ eje ya omuri ọmọbọ yẹ kọzọ nínú n'ọba n'akụkọ èdè nan omuri ọhyẹ ẹkọnọ yẹ pẹtẹ tó ayé akara nya na sanara adi islam. Amen.